òṣùpá pé méjì bẹ́ẹ̀ ni mo tún ti dé lórí ètò tẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ ètò ọjọ́ òní Miliki What Miliki Express yé ẹni tẹ́tí retí ti pẹ́ ni yé ẹni tẹ́tí retí ti pẹ́ ni ó oh, Miliki Express tó fún wọn lòdù táyé ń fẹ́ òkè kújọ rẹ̀ káàbọ̀ <laughs> sórí ètò yẹn ẹ̀yin náà ti mọ̀ wípé àá tí bá ti dé tí bá ti dúró tí bá ti ń sọ̀rọ̀ tí bá ti ń kọrin tí bá ti ń jó onímìlìkì náà ni ó bàdé torí ẹ̀yin náà ti mọ̀ pé ká máa sọ pé mìlìkì tẹ́ bá wá ẹ ṣá máa mìlìkì òye òkè ẹ ẹ ẹ ṣá máa mìlìkì o kó máa rotate ní wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ṣáà máa Miliki o ṣó ti ń circulate tó ti ń circulate ẹ ṣáà máa sàkàdẹ́lì o torí pé kí ni kò sí bànújẹ́ lọ́rọ̀ wa ẹ ṣáà máa Miliki o yéè kó máa circulate mo mọ̀ pé Miliki Express ó ti ń circulate dandan yìí bẹ́ẹ̀ ni Àyìnkẹ́ Kújọrẹ́ lèmi jẹ́ ọmọ bíbí ní wonder dia Kújọrẹ́ á sọ̀rọ̀ fetefete small but might of Miliki Express ẹ bá sọ pé kódà bọ̀ loaded oops ọmọ lẹ̀ ń ké sí tẹ́ ẹ bá tún wá sọ wípé ìwín ọmọ tó ń gbéná amóhùnmáwòrán fọhùn èmi náà ni màá máa jẹ ẹyin tẹ́ ẹ bá tún wá sọ wípé ẹjọ́ dọ́là <laughs> wọ́n tún ti forúkọ yẹn kórúkọ mi <laughs> tẹ bá sọ pé ẹjọ́ dọ́là Àyìnkẹ́ áà ah, ah, gbogbo aná là ń gbàdúrà wípé gbogbo kan tá a bá ń ṣe kó máa dọ́là kó máa dòwó kó máa dì áà ah, ìgbàgbọ́ la máa fi rọ̀ mọ́ nǹkan ó ti yẹ yín bẹ́ẹ̀ mi náà ṣe ń fi ìgbàgbọ́ rọ̀ mọ́ pé ẹjọ́ ti ń dọ́là ó ti ń ṣe nǹkan tí mo fẹ́ fẹ́ fún mi bẹ́ẹ̀ náà ni kí wọ́n lọ́ọ́ máa ṣe kí ni kó o máa ní ìgbàgbọ́ nínú iṣẹ́ tó ń ṣe ẹ̀ pé one day one day <laughs> lọ́jọ́ kan lọ́jọ́ kan ah ah ọ̀sùn yìí ìlàkàkẹ́ ó máa ṣe kí ni a máa jáwó gidi lórí Orísun náà lẹ ti ń wò mí bẹ́ẹ̀ ni Orísun worldwide Orísun tẹlifíṣàn amóhùnmáwòrán Orísun mo tún fún yín yóò bẹ́ẹ̀ <laughs> original ẹ̀yin náà ti máa ah, ta bá ń sọ̀rọ̀ original something eh? original gíjẹ́ ti mọ̀ pé ẹ máa gbé fún amóhùnmáwòrán Orísun lọ́jọ́ kan tá a bá ń jáde àwọn náà máa ń filẹ̀ àwa náà wo mi fi proud mi fi ṣakọ kò ń ṣe pé àyìnkẹ́ wà bí òun ṣakọ kọ́ táwa máa ń gbọ́ ni táwọn èèyàn bá ṣe ń sọ fún wa làwọn náà ṣe máa okay yes wọ́n ti gbà ẹ máa ń pa wọ́n lọ ni <laughs> à ń pa wọ́n lọ ni ó ti yé yín gbogbo ẹ̀yin tèmi ẹ wo ẹ jẹ́ kí n máa mú lọ ní mẹ́lọmẹ́lọ ẹ ti mọ bí mo ṣe máa ṣe fún yín entertainment news mi ó ti ń bẹ́lẹ̀ ṣé tún wá rí lẹ́ẹ̀ni ẹ máa láǹfààní láti wo ayẹyẹ ńlá kan ẹ ti mọ̀ pé ayẹyẹ ńlá lẹ máa rí lórí Orísun ẹ lè rí ṣàkóṣàkó ayẹyẹ ayẹyẹ ńlá ni ṣé kí n já yín sí ṣé kí n já yín sí ṣé kí n já yín sí yes irọ́ òkè ẹjẹ́ kí n jáyé sí i ayẹyẹ ọ̀fadà rice day ah ah ìwọ náà ti gbọ́ ọ̀fadà ó ti wò pé yé oúnjẹ ló bá dé bẹ́ẹ̀ ni <laughs> oúnjẹ ló bá dé gbogbo ẹ̀yin tèmi tẹ bá wá láǹfààní láti wo ayẹyẹ tán music video review mi òun náà wà ńlẹ̀ yé mo dì wá ni ẹrù wèrè kan àmọ́ ní báyìí ẹ jẹ́ ká lọ jó tá a bá máa padà dé ẹ jẹ́ ká gbé lóní circulate yẹn kó máa circulate lọ bó ṣe circulate lórí Miliki Express ẹ kó máa circulate wọlé ẹjọ́ tí eyín ẹ ká lọ living things by náyè kí n ṣáàtì lówó olè ló bọ̀ ọmọ jẹ́ káwa ṣáàtì lówó nice living thing mo ń padà bọ̀. ṣáàtì lówó yé olè ló bọ̀ ọmọ jẹ́ kí n ṣáàtì lówó dọ́là dọ́là kémi ṣáàtì lówó yéé tẹ́ bá ń gbọ́ dọ́là owó owó àpèkánukò owó ṣe pàtàkì o <laughs> owó ṣe sí kíni owó ṣe pàtàkì nínú ayé àwọn ẹ̀dá kí ọlọ́run ọba kó má fi owó wọn mi kó má fi owó wọn gbogbo ẹ̀yin olólùfẹ́ mi bẹ́ẹ̀ ni Miliki Express ti thank God it's Friday ó sì ń tẹ̀síwájú pẹ̀lú Àyìnkẹ́ kú jọ̀ọ́rẹ̀ a sọ̀rọ̀ fetefete yes yes ẹjọ́ dọ́là mo ẹ má gbàgbé láti máa fẹjọ́ dọ́là sórúkọ mi ń sìn torí ẹjọ́ mi ó ti ń dọ́là ẹ má gbàgbé láti máa fi ẹjọ́ dọ́là sí gbogbo ẹ̀yin tèmi kí n máa mú lọ ní wẹ́rẹ́díwẹ́rẹ́ ní ti vertically ní abala entertainment news ẹ ti mọ̀ pé mo máa dìwà fún yín ni hey tẹ bá mọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní industry <laughs> tẹ bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní industry tẹ bá ń gbọ́ mo fọ́ o <laughs> mo fọ́ síbi tó dáa ni mi fọ́ bútubùtu o mi fọ́ sí nǹkan tí ò dáa a máa máa fọ́ sínú nǹkan tó dáa ẹ eh, tó bá sọ pé yàn fọ́ pé ah àyìnkẹ́ yéye àyìnkẹ́ ti fọ́ sówó bó ṣe máa máa ṣẹlẹ̀ fún gbogbo àná ni ah babalágbájá ó oh, kẹ́mi kẹ́mi kẹ́mi ti fọ́ sọ́lá <laughs> gbogbo ẹ̀ tẹ̀ ń jẹ́ kẹ́mi ní ká máa sọ́ọ́fù ókè ókè bọ́lá ti ṣe kí ni ó ti fọ́ sáyọ̀ lágbára náà nǹkan re ni a máa máa fọ́ sí láṣẹ ìdùnmáyà kí máa mú láwọ́ ẹ̀dínwẹ̀rẹ̀ ní ti vọ́ẹ̀tíkálì ní ti abala entertainment <laughs> inú mi máa ń dùn tí n bá ti dé sáì torí ẹ̀yin náà ti mọ̀ pé gbogbo gist báyìí òun ni mo máa máa fún yín ẹ jẹ́ kí n máa kàn sí ẹ jẹ́ kí n máa kàn sí ẹ jẹ́ kí n máa kàn sí ok Wizkid hello <laughs> Wizkid báwo ni sọ́ọ̀ wà <laughs> wọ́n kú Wizkid mi no no no Wizkid eléyìí ò kíìdì mọ́ ó tẹ̀ tí ń kí gọpẹ́ wá kí ló ṣẹlẹ̀ gangan yẹn máa pè mí Wizkid nígbà yẹn ni mò ń jẹ́ Wizkid nísìnyí ó ti di wiz adult <laughs> mi wá mọ bó ṣe fẹ́ jo mọ́ o bọ̀ Wizkid ò tẹ́ ní ọrùn mọ́ ok kí ló ṣẹlẹ̀ sí Wizkid Wizkid jáde for the very first time ó jáde lọ síbo ó jáde lọ sí ìlú Australia first time tó máa dé ìlú Australia ni ẹ yé ẹ wá wo àwọn èèyàn ẹ wá àwọn èèyàn àti àtúrà àwọn tó ń sunkún tẹ̀lé wísì yé ìwọ bọ̀bọ̀ yìí rè é nígboro inside life ìwọ bọ̀bọ̀ yìí wọlé lé ó lọ sí Australia for the very first time ó fẹ́ lọ shoot music video dẹ̀ wò pé okay okay okay jẹ́ kí n tún change location mi jẹ́ kí n gba Australia lọ inú gbogbo àwọn ọmọ Australia máa dùn pé for the very very very very very first time Wizkid tẹ ìlú àwọn ọ̀. Oh ọjọ́ ńlá ló jẹ́ fún wọn ọjọ́ ńlá ló jẹ́ fún wọn ṣé rí àdúrà tèmi ṣáà máa gbà ni pé ká ṣáà máa ṣe dáadáa tá a bá ṣe dáadáa táwọn èèyàn dẹ̀ rí wa tínú wọn ń dùn kí ló tún kù ìyẹn ló máa fi mọ̀ pé yes yes yes mo ń ṣe dáadáa mo ń ṣe ah tá a bá wo Òṣogbo gan lásán àbí awo anywhere tẹ́ bá rà àwọn èèyàn àbá mọ̀ pé òkè òkè ah Orísun ah inú wa máa dùn Orísun ah, olórí o ah, àìkẹ́ ìgbà ìlà fi máa mọ̀ pé àìṣe ah, yẹn ó ń gara àwa náà dẹ̀ máa fẹ́ ṣe kí ni àá fẹ́ máa tẹpá mọ́ṣẹ́ wa kọ́lọ́ má jẹ́ ká jọra wa lójú ẹ máa tẹpá mọ́ṣẹ́ yín o torí ìdí iṣẹ́ tẹ́ bá ń ṣe táwọn èèyàn bá ń rí yín tí wọ́n bá ń dùn tó yẹ pé wọ́n á tún máa sunkún tẹ̀lé yín ẹ ti mọ̀ pé ẹ ń ṣiṣẹ́ yẹn lókùnkúndùn àwọn ayé dẹ̀ ń filẹ̀ ọlọ́run ò ní jẹ́ ká rí nǹkan tára yóò ti tọ́ máa tẹ̀wọ́ máa gbọ́ ọmọ olóńbó ẹ̀ mo wà fìlẹ̀ jẹ́ ẹ́ ọlọ́run jọ ń torí ọlọ́run má máa jẹ́ kí n rí má máa jẹ́ rí nǹkan tó àwọn ayé máa fi sọ pé òkè o wọn ò fìlì mọ́ bóde ṣe máa jẹ́ fún ẹ̀yin tẹ̀ ń wò mí nílé náà ni síwájú sí ní abala entertainment news mo kí kábíyèsí ikú bàbá yèyé tí ń bá sọ pé kí n máa kí ẹnu mi máa ṣe báyìí ni ó máa ṣe báyìí máa ṣe báyìí ṣé rí tí bá ń gbéraga lórí oṣù mi àwọn èèyàn máa wò pé kí ló ṣẹlẹ̀ gọ̀gọ̀ kí ló ṣàyìn kẹta ìkẹfin gbéra tí n bá jókòó tí mo ro àwọn èèyàn tí wọ́n bí nínú oṣù October yìí tá a tún wá lọ jẹ́ Libra inú mi máa ń dùn torí no ó ń fún mi láṣọránsì pé àyìnkẹ́ ah, ah, wàá dẹ́ni ńlá ju bó ṣe wà yìí lọ torí àwọn tó máa ń fọ́ọ̀lù sí October wa ah, gbogbo èèyàn lọ bá aláàfin Ọ̀yọ́ kábíyèsí o mo kí yín o wọ́n bá wọn ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn nínú oṣù tá a wà yìí gangan ni kábíyèsí aláàfin Ọ̀yọ́ pé eighty one hmm. eighty one mo gbà ládùúrà pé wọ́n tó wà létò ń wò pé Olúwa ṣe máa pé eighty one lágbára wàá pé eighty one àwájú bẹ́ẹ̀ lọ kábíyèsí náà tí wọ́n dẹ̀ ń ṣe ọjọ́ ìbí lágbára Ọlọ́run wọ́n máa lo hundred <laughs> wọ́n á lo one twenty a kí Aláàfin Ọ̀yọ́ pé wọ́n kú ayẹyẹ ọjọ́ ìbí ọba ayaba Fọláṣadé yíyà ah, ah. ọ̀gá ọ̀gá yà bẹ́tà hello. <laughs> aṣọ akí kábíyèsí ikú bàbá yèyé aláàfin Ọ̀yọ́ wípé wọ́n kú ayẹyẹ ọjọ́bí ọba ayaba Fọláṣadé ìyá àbẹta akíyín akí gbogbo ẹ̀yin olórí náà pátápátá náà ni mo kí mo ń tẹ̀síwájú ní abala entertainment news gbogbo ẹ̀yin tèmi ẹ̀yin náà ti mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ ọlọ́mọ ah, nǹkan tó bá sọ pé èèyàn bímọ ó máa ń jẹ́ nǹkan ayọ̀ tó jẹ́ pé a nílẹ̀ yorùbá ní gbogbo ẹ gbogbo bí ó máa ń dùn àwọn èèyàn ní tó jẹ́ pé ah ah kọ́síkóbìnrin tó lóyún kó tó lóyún oṣù kínní ẹ̀yin lè máa mọ nǹkan tó obìnrin yẹn tẹ́ máa mọ nǹkan tó ń ṣe lára o oṣù kejì oṣù kẹta kò dẹrùn oṣù kẹrin oṣù karùn-ún ìkẹfà àolúwo ṣeun ìkeje ìkẹjọ ìkẹsàn ọmọ yẹn títí títí tó máa fi dàgbẹ́ tí mọ̀ pé iṣẹ́ ńlá ni mò ń fi àǹfààní kí gbogbo ẹ̀yí ìyá wa ẹ kú iṣẹ́ ẹ jẹun ọmọ nítorí dé yìí Akínwùmí Toríọlá <laughs> gbogbo àná la mọ̀ pé fún bí ọdún kan bóyá ọdún méjì kan sẹ́yìn ẹ̀ wọ́n ṣègbéyàwó tẹ́ pé gbogbo ayé náà gbọ́ ọ̀run mọ̀ wọ́n kí wọn wọ́n dẹ̀ gbàdúrà pé lágbọ́n ọlọ́run ah, ah, èrè pé ẹ ṣègbéyàwó yìí ó máa jáde eré ẹ ti jáde báyìí akínwùmí toriola wípé wọn kú ewu ọmọ tuntun òkè kú ni wọn bí sí hello bouncing baby boy <laughs> lágbára ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ ń wo ojú olúwa fọ́mọ náà láṣẹ Èdùmàrè lágàs ni ọlọ́run máa ṣe fún yín gbogbo ẹ̀yin tẹ̀mí àríjù báyìí lọ ní abala entertainment news ẹ jẹ́ ká tún lọ gbẹ́sẹ̀ sókè o gbẹ́sẹ̀ ee olúwọlá fẹ́ kọ́ sí q dot gbẹ́sẹ̀ náà ẹ jẹ́ ká lọ gbẹ́sẹ̀ ká lọ ṣe kí ni ká lọ gbé gbogbo bọ́ọ̀dì yé yé yé yé yé tó bá ti dáwọn kiri tó bá ti dáwọn slay mama tó bá ti rí kiri tó bá ti rí snap ṣáàtì <laughs> kí á lọ́ máa kí fóònù ọ̀lẹ̀ wọ́n ṣe máa gbé flower sórí lẹ́fẹ̀tà oríṣiríṣi flower lẹ̀ máa rí ni. ẹ jẹ́ ká lọ gbọ́ q dot gbẹ́sẹ̀ tá a bá máa padà dé ètò ń tẹ̀síwájú ọ̀fẹ́ o. ẹni tí yóò bímọ àbímọ ẹ òun ni ọlọ́run ṣe máa fún ẹ eré ìgbéyàwó náà ni kéèyàn bímọ ah ah lágbára ọlọ́run àṣefẹ́ ẹ má gbàgbé mo sọ pé gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣègbéyàwó ẹ̀yin ni mo fún lórí yẹn ẹ kò lọ gbọ́ kẹfì kọ́ gbọ́ kẹfì ẹ̀kọ́ kẹkọ̀ọ́ máa wò pé ókè ókè mo kí yín o ẹ gbà mo kí mo kí congratulations congratulations congratulations kí máa tẹ̀síwájú ní orin kejì torí ìtẹ̀síwájú tẹ̀rí yẹn òun lọ pa ìṣẹ́gun tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ tún move on ẹ jẹ́ tún step up ó ti yẹ yín on the next one ó ní wọn ni mo tún wá fẹ́ mú mo fẹ́ mú way by fowls featuring Wandeko ẹni tó mọ̀wé ló mọ̀wé tẹ́bá gbọ́ mo mọ̀ àwọn bàbá láyé tó ṣe kiri tó lówó <laughs> tó lówó tó ṣe kiri tó mọ̀yàn tó dẹ̀ ti ṣe kiri tó à tá tún fowó ṣàánú àwọn bàbá láyé tó fowó ṣàánú orin yẹn nǹkan tí Falz sọ nínú orin yẹn ni wípé ẹni tó ṣe kiri ẹni tó mọ̀wé òun ló mọ̀wé ní skúl gbàtà wà yìí wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀ má ọ̀rọ̀ yẹn ò tẹ̀ kọ́kọ́ yé mi ná màá kọ́kọ́ mọ̀ pé màá ah, sọ pé ẹni tó bá mọ wé We mọ wé lọ́nà ọ̀wẹ́ jọ̀ tọrọ lẹ má ṣì mí gbọ́ mí ní kẹ́ máa wùwà tí ò tán skú o kẹ́ máa náyì kẹ́ tọpẹ́ tó máa mọ̀ rẹ̀ kàwé ẹ̀ o má lọ máa bribe lecturer o tó bá bribe lecturer o máa tẹ ọlọ́run níṣẹ́ àtẹ àmọ́ nínú orin yìí wọ́n sọ pé kò kí ń ṣe gbogbo ẹni tó no be everybody wey go school ló mọ̀ wé kò dẹ́ ṣe gbogbo ẹni tó lọ skul ò mọ̀wé fine kọ́sí ibi tá a bá ti rí àwọn tó brilliant ẹ mọ̀ máa ní alágbájá ah, ọpọlọ ẹ pé ọlọ́run fún lọ́pọlọ èèzì ṣáà ló ń gbà ibẹ̀lẹ̀ ti máa mara àwọn èèyàn tó yẹ kí abidi dídídídí fatai gbogbo ẹ̀ lẹ́ máa máa rí nínú result wọn bọ́ọ̀lù ọ̀hún ṣe dà nìyẹn ibi tẹ́ ti máa àwọn tó mọ̀wé lè máa ráwọn tí ó mọ̀wé wọ́n dẹ̀ tún wá ń jẹ́ kó yé wa wípé kò ń ṣe gbogbo àwọn tí wọn ò lọ skul náà ni wọn ò ní ṣoríire tẹ́ bá gbọ́ mẹ́sẹ̀jì orin yẹn dáadáa àwọn ẹlòmíì wọn àlàyé orí wọn ò gbà kọ́ lọ skul o àwọn òbí wọn ti mọ̀ pé ọmọ yìí tẹ́pọ̀ ọmọ tẹ́ bá rán lọ skul tó bá máa gbé result dé inú ẹ̀yìn gò ní dẹ́mọ̀ pé ṣẹ́yìn tí wàá fowó jóná bẹ́ẹ̀ ẹ jọrọ ọmọ bẹ́ẹ̀ ẹ má waste àkókò ẹ̀ ẹ má waste time ẹ̀ kò sẹ́ni tọ́lọ́ òfun lẹ́bùn ẹ ti máa mọ̀ láti kékeré ọmọ tó bá ti ń dìyẹ ẹlẹ́ṣẹ̀ láti kékeré tó ṣe máa ń sọ ó lè jẹ́ pé bọ́ksà ló fẹ́ yàtọ̀ bá jáde <laughs> ọmọ tó bá dẹ̀ ṣe kiri tó bá jẹ́ pé ó máa ń jó tó bẹ bí àyíkẹ́ báyẹn ẹ ti mọ̀ pé ókè ọmọ yìí ó lè fẹ́ máa ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ o àbí kó fẹ́ lọ into acting ẹ jọ̀rọ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ tẹ́ bá ti rí i pé ọpọlọ wọn ò lọ school ẹ má fọ́ọ̀sì ẹ̀ irú bẹ́ṣẹ́ fọ́ọ̀sì wọn school náà ọ̀ kúkú ní fọkàn sí nǹkan tó energy yẹn ẹ fi fi ẹ jẹ́ kó máa lò sí nǹkan míì tó máa tó máa jẹ́ káyé wọn dáa lọ́jọ́ iwájú kò ṣe gbogbo ẹni tó ń lọ lọ school ló ń mọ̀wé kò dẹ́ ṣe gbogbo ẹni tó ń lọ school ló ṣe kí ni lọ́ máa ṣoríire nípa pé wọ́n ń lọ school yẹn ẹ má ṣe bí gọ́ọ̀mù ní kò sẹ́ni tó máa ṣoríire o àmọ́ nílé ayé yìí ẹ jẹ́ kéèyàn máa ṣe kí ni kéèyàn máa fọpọlọ sí orin falz yẹn featuring Wandeko orin yẹn ní ọ̀rọ̀ nínú mo ṣe rò pé ah orin ìgbọ́dọ̀ dórí ètò lẹ́ni ẹjọ́ ẹlòmíì àtàlóolórí ẹ̀gbá kò máa tà abẹ́lẹ̀ máa wọ pé aláta ni wọ́n wọn ò ní level ẹjọ́ tó rọlá àwọn tó ń tata ẹ̀ wọ́n hard value sílùú wa yìí ni kò sí wọn bá tata báwo lẹ́yìn ṣe fẹ́ ra tata fẹ́ máa fi ṣe bẹ̀. ok àwọn ẹlẹ́ran yẹn wọn ṣé èèyàn ọmọ ta ni wọ́n jọ tó lọ́n ṣé inú ilé lọ́ bí wọ́n sí. <laughs> àwọn ẹlẹ́ran yẹn tó bá tẹran oníkálukú ló ní bí wọ́n ṣe hard value sí la ẹ má máa fojú downgrade yọ tẹ́fàdẹ́ ti pé ọ̀nà yóò gba ọ̀nà ọmọ yìí ẹ jọ jẹ́ kó ṣe nǹkan tóun ẹ lọ gbórin yẹn ẹ lọ gbọ́ way by fast featuring Wandeko ẹ gbọ́rọ̀ tó sọ nínú ẹ̀ káyìn náà wò pé ah, ah, àyìnkẹ́ mu wá lódìdí ni mo di wá ni ẹ jẹ́ ká lọ kọ́gbọ́n nínú orí ẹ jẹ́ ká tún lọ jó bẹ́ẹ̀ ṣe ń kọ́gbọ́n ẹ tún máa jó ẹ mọ̀ mú kúlùmù kẹrin lónìí ti Miliki ó yá ẹ jẹ́ ká lọ <laughs> gbogbo ayé tèmi ẹ̀yin náà dẹ̀ ti rí bí ó ṣe lọ ilé tí ń yábọ̀ díẹ̀díẹ̀ náà ni àmọ́ kí tó máa lọ <laughs> tẹ́ẹ̀ náà bá wẹ̀ máa rí pé ọdún àwa ò ní ẹ̀sìn gbàgbọ́ báyìí tọ́dún bá ti ń lọ sópin torí a ti mọ̀ pé òkè kérésìmesì ti mọ̀ kérésìmesì ọdún dé òye ọdún aláyọ̀ tún wọlé dé yébà ẹ ògo ló yẹ fún bàbá wa yé mo ń gbé wá di <laughs> òkè kí ni mo fẹ́ fàyọ nínú orin tí mo kọ ẹ ni pé ọdún yìí tún ti ń lọ sópin twenty nineteen kẹrẹkẹrẹkẹrẹkẹrẹkẹrẹ a ṣe kí ni a ṣe gbàm kọ́lọ́ má jẹ́ o gbàmù wá sí nǹkan tí ò dáa Orísun estate àjọ ń torí tọ́lọ́run ṣé next year tó tún bọ̀ yìí má rọra ẹ pin o má tẹ next year jìnà ó sì jìnà ẹja fi sí next year sílẹ̀ abáwa láyọ̀ ṣóyún ní oṣù tá a wà gangan gangan ó lè wo ó lè jọ àwọn tó ti ń rú ẹ̀pìn kó jọ wọn lójú ah wọ́n ti pé alágbájá kò máa lè kọ́lé kò máa mọ bó ṣe fẹ́ gbé gbàjọ́ nítorí tọ̀lọ́n jọ wọ́n lójú pé ọlọ́run ẹ̀ òsùn pé ọlọ́run ẹ̀ ọlọ́run Orísun estate ni <laughs> ọlọ́run Orísun estate tó jẹ́ pé ó máa gára tán ni ìwọ náà bá wa nípìn nínú ilẹ̀ Orísun estate wa tó o bá ṣe la máa ṣe fún ẹ a máa bẹ́ẹ̀ kọ́ tó bá dìde pé òkè o kò fẹ́ ra lẹ̀ ní òkè o ní bó ṣe fẹ́ kọ́lé ẹ̀ fúnra rẹ̀ the choice is yours ó máa ṣe nǹkan tó ń mú ẹ wá máa ṣe fàájì nínú ẹni Orísun estate àǹfààní ńlá ni má dúró dìgbà tó bá sọ pé mo fẹ́ mo ní twenty million kí tó kọ́lé ayé òun ṣerú ẹ̀ mọ́ o tó bá dúró pé ó dìgbà tí bá ní twenty million mo sorry gan sorry is your case ọlọ́run má jẹ́ kí sorry jẹ́ case ẹ̀ ẹ tara ṣàṣẹ wá bá wa dòwò pọ̀ a wà lábùjá a wà nìbàdàn ẹbẹ̀jú abẹ́kúta ifọ̀ ibo ló tún fẹ́ sí òṣogbo mòwe ibi tó o bá fẹ́ sí ibẹ̀ ni kò ti mú owó tó máa sọ ẹ̀kún ẹ̀ méjì ẹ̀ mẹ́ta kò gbá kólekóle jọ́ tètè darapọ̀ mọ́ alóòsù ẹ̀sẹ̀ mo fẹ́ wá bẹ́ẹ̀ sílé yà mo fẹ́ wá bẹ́ẹ̀ ṣíre mo fẹ́ gbówó à ń bẹ́ wà káwá wá bẹ́ẹ̀ fẹ́ ń bí ó ti yẹ ẹ darapọ̀ mọ́ wa ẹ̀ẹ́dẹ̀ ní ṣe kíni ẹ̀ ní regret rárárárá gbogbo ayé tèmi fúnpẹ́ fẹ́ wo gbogbo àwọn ṣẹ́wá lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ẹ lọ sí www.youtube.com/orisuntv www.facebook.com slash orisun tv tó bá jẹ́ orí twitter àti ig lẹ́fẹ́ tẹ̀lé wa ẹ tẹ̀lé wa àti orisun tv ó fẹ́ darapọ̀ mímu náà lórí social media jọlọ like fan page mi <laughs> lórí facebook àyìnkẹ́ da òkú jẹ tẹ̀lé mi lórí instagram wo mò ń sọ picture ẹlẹ́bi tí mo ń sọ picture ẹlẹ́bi <laughs> tẹ̀lé mi at àyìnkẹ́ da òkú jẹ lórí twitter tẹ̀lé mi at tosikujọ rẹ̀ èmi tí tòótọ́ ẹ̀ka Kújọrẹ́ ọmọ bíbí ni wọ́n ti da Kújọrẹ́ á sọ̀rọ̀ fetefete small but might of milk express codable loaded tẹ bá sọ pé ìwé ọmọ tó ń gbénu amóhùnmáwòfọ̀n fẹjọ́ dọ́là sí jọ tẹ bá rí mi tẹ máa fẹjọ́ dọ́là sórúkọ mi <laughs> káwá máa ṣe lọ́pẹ́ lórin Kiss Daniel yéèbà àwọn Ode. òdè àtù Ode, dè àtì òdè dèdèdè ẹ lọ gbọ́ yéèbà ó dàbọ̀.